délé ọmọ ọlọ́jọ́ bí mo mú jójó ijó tí mo jó níwájú olóríire ọmọ kì í ṣe jó yẹ́súyẹ́sú àtọmọdé ìlú àtàgbàlú ẹjẹ́ jọ ṣùgbà ọmọ wa yéwándé òkúná rẹ̀ gbogbo ayé pátápátá àsìkò ti tó ẹjẹ́ àjọ ṣe ọmọ rẹ̀ èmi lọ́jọ́ bí ẹ̀ pé tarúgbó tomi ni ẹ bá mi sọ̀dí wùkẹ́ àtọkùnrin àtobìnrin bí a bá dúpẹ́ fólúwa ọba kò léèwọ̀ yéwándé òkúnárẹ̀ nìṣókàrẹ ní bàbá rẹ jọ èmi ò ní sọ pé ayédáyé ọ̀làjú kí n mọ́ kí olóríkì bàbá tó bí ọlọ́mọ ọmọ òrìṣà dámọ̀ ẹwà ìwọ lọmọ olóbì tó òwòrán kó ti rókó ìwọ lọmọ olóbì tó òwòrán kó ti rókù obì tó ṣàánú ẹni ó rẹ̀ ságbọ́n ẹni èyí tí ó ṣàánú ẹni awọ̀sẹ́gàn ẹranko búburú àmọ́ oúnjẹ jẹ ọmọ akẹ́nigbókẹ́rù ó bèrè ọ̀dàn ọmọ ẹ̀dúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹ̀dúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ ìmúlẹ̀ afàlẹ̀jà ọmọ àsámi poríkó poríkó ọmọ erin òfọmú erin ìbáfọmú ọsẹ déníyẹ òkédẹ́yìn ọmọ eyín ta ọmọ ẹlẹ́rìn òjé ọmọ asọrinsọmọ ọmọ àkárìgbò kábíyèsí rẹ o ọmọ wa mìtìtì ọmọ àkárìgbò rẹ mọ yéwẹ́ndé ìṣókárẹ́lẹ̀ ìyá rẹ jọ. ọmọ abábíire làákìire ìwọ lọmọ àdó àdó bàbá ọ̀gẹ̀dẹ̀ làdó jẹ́ kẹ́nikẹ́ni ó má bẹ́ ọ̀gẹ̀dẹ̀ àdó nù ọmọ ìta agada ó ṣubú níta agada ó fẹnu gbé ìtàn olúbe pọfẹsọ yewande òkúnlọ́rẹ̀ yewande ìjẹ̀bú ọmọ agúrunmádé ọmọ adóròpadìyẹ ọmọ aládìyẹ ògògòmọ̀nìgà bí ẹyin tiẹ̀ ní kò gbẹ kò gbẹ ọmọ Ishu mẹ́fà ní iṣu ìjẹ̀bú méjì jíjẹ méjì àìjẹ méjì tó kù náà fi ń bọ gbòòrò lọ́jọ́ òde ọmọ olóòsà kò léyìn kò lérìgì ọlọ ni wọn fi ń lọ́ṣu kí wọ́n ó tó lè jẹ afíjú ìjẹ̀bú ti faya rẹ̀ jápe nà nínú ilé yín ẹni tí ó là ń lé yín ó lé gbèdé ọ̀kẹ́ owó ńlé ẹni tí ó là ń lé yín ẹrú ẹni tí wọ́n sọ pé kò tiẹ̀ lówó lọ́wọ́ rárá ńlé yín ó lé gbèdé ìwọ̀fà ọmọ owó ilé òjì aráàmù owó ẹ̀fun ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn àbòwò kandu lábẹ́ aṣọ olówó ṣìkìtì bí ìgbà èrè bá so lórí òkìtì lágbára Elédùmarè ọba bó bá tún di níwòyí àmọ́dún àtúmọ̀ bá òṣèlú ìtòwó tọmọ torí pé ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọ obì lórí àtẹ ajẹmọ rẹ ò ní kú nímọ̀ jẹ̀sí ọdọjọ́ tó bá fọ̀pá rìn àìṣe mọ̀ wọ́n lè béèrè wípé ta ní kọ orin ewì fún ọmọ ọlọ́jọ́ bí àwa gbogbo ẹnu ni kẹ́fi sọ wípé kókó irin ni kókó irin àrìndélèmí ń jẹ́ ọmọ aródòdó gbogbo lórí ẹṣin ọmọ agẹṣin lọ kẹrùkú iṣẹ́ lóko ní gbogbo òbírí ibi àti wọ́pọ̀ mọ́di ní erin tá a fọ orú ọbẹ̀ jẹ́ òkèlè èmi ni ti yín tòótọ́ kókó irin àrìndé o agbolóbi àgbà ọ̀jẹ̀.